Show me a little bit of me. Because I, I want to take it all this weekend. Mm. <laughs> Ibi tó wà ti wẹ̀ kó gbé mi lọ. Okay, uh, o mọ̀ pé mo wà off work lẹ́ni so I'm willing to take you anywhere, anywhere of your choice, just mention. <laughs> okay um, baby ó ti gbàgbé owó tó sọ pé o fẹ́ send sí mọ́mí ní nàìjíríà. ọ̀pọ̀ ah, ìgbàgbé kò sí sòwò lọ́nu. ọ̀rẹ́ mi ọkọ̀ àjẹ́ ẹ̀ka san ẹ̀kújọ́ mẹ́ta ó lè wá gbé pọ̀lẹ́ tí kò sí. Ah, ọ̀rẹ́ mi wọ́n àdèwà gbé gbégbé. Ah, mo wà ní lọ́bí mo jù. i go love. <laughs> kí ló dé lọ síbi iṣẹ́ ni. oh i'm off work today. ẹ ti ẹ̀ ní ìdí. <laughs> ọ̀rẹ́ love outfit ẹ̀. thank you. Ah. Ah. Oh, oh, come on, have your seat. Okay. All right. Oh, jẹ́ kí n excuse me. All right, baby. All right. Take care. Uh ń ṣọ̀rẹ́ lálejò. Onílé. Ẹ lè bọ̀dá mi. Báwo dẹ̀ ni? Ẹ kújọ́ mẹ́ta, àlàáfíà ni. O ṣáà láì gbogbo àwọn píṣọ̀ tí mo sẹ́ndì sí ẹ yẹn. Gbogbo ẹ̀ ni mo rí mo láìkí ẹ bàjẹ́. Mo love wọn gan, wọ́n fáyìn gan. Ah. Ẹ ṣé mo dúpẹ́. Àgé ah, làwà fúnra wa fún sórí ilé tí mo sẹ́ǹdì sẹ́ níbi ọwọ́ ẹ̀yìn yẹn àánú sórí wájú yẹn àwọn táìsì kan wà ń bẹ̀ yẹn mi ìmọ̀ bóyá ti rú ẹ̀ lamẹ́ríkà wọn náà máa lẹ táìsì ẹ síbi ṣáìdì ẹnu ọ̀nà so that èèyàn bá ti fẹ́ wọlé báyìí àwọn táìsì ẹ ti máa mọ́nítọ̀ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá ti wọlé báyìí gbogbo náà yẹn máa kàn tán lọ́wọ́ kan náà ni <laughs> àwọn èèyàn ṣiṣẹ́ lu ìgàn o ṣó wá níbi ọwọ́ ẹ̀yìn ẹ̀yìn ilé yẹn tí mo sẹ́ǹdì yẹn náà àwọn alálùmíràn ni pé àwọn páìpù kan wà táwọn máa ṣe fún wa. wọ́n ní tójò bá ti rọ̀ kò ní kan páànù tọ̀dọ̀ ẹ. wọ́n nínú páìpù yẹn ni gbogbo òjò ẹ máa máa gbà tó máa máa lọ sínú gutter direct. à kò wọ́n kò wọ́n ẹ nǹkan tó kàn sọ ni pé ẹ̀yìn pé igun mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn páìpù yẹn máa wà ó dẹ̀ máa jẹ́ mẹ́rin mo ṣáàbà fà á pé ah, kí ló ń ṣe yín àbúrò mi ló ń sẹ́ǹdì owó yìí náà ẹ má máa gbàbúrò mi ó ṣàlọ ó ní ó ní ẹyọ kọ̀ọ̀kan eight million mo ní láyé àbúrò mi ò lè sanwó ẹ̀ kí ló ń ṣe ẹ́ ẹ̀ aṣáàyànjú gbogbo ẹ̀ sí five million ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn jẹ́ twenty. ẹ wò ká tó rí two hours to this time ẹ máa rí àláti owó tí mo sọ fún yín. ah in the next two hours wàá sẹ̀ ń di ẹ̀ ah àmọ́ ti sọ pé má máa dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi mò ń ṣe stop it stop that yàrá má máa dúpẹ́ àwọn ìdúpẹ́ kan tó yẹ kó máa dúpẹ́ ẹ má wọrí ẹ̀yin gan lẹ ṣe jù à ń dúpẹ́ ara ẹni àlàáfíà ni mo wà. ṣé òtútù yẹn ò ṣáà pọ̀ jù. a ah, ọlọ́run òjò òtútù náà ò pọ̀ jù <laughs> ẹ ṣe gan. pẹ̀lẹ́ àbúrò mi ò ní dààmú ọlọ́run á jẹ́ káwọn òyìnbó máa gbéṣẹ́ gidi fún ẹ̀hún lágbára ọlọ́run ò ṣe kò sí pọ́blẹ̀mù àwọn ah, àgọ́sí ilé mi mi lè lọ́ọ̀bì kankan ilé ẹ̀ mo mójútó. <laughs> okay bá mi kí everybody o ẹ take care ó dàbọ̀ bye. yeah. Ah. bọ̀dá mi ló pé naija wọ́n làwọn pọ̀. Ah, ó lágbára màmá olówó oh. ah, èmi oh. náà fà láti bí o tiẹ̀ ju two thousand dollars lọ ó sẹ́ndì sẹ́mi náà. Mm. ẹ wòyàn tó ń sọ̀rọ̀ fọdọ́kọ̀ tiẹ̀ wà ń tòsí. wo ṣó jẹ́ wà ń lé ebi ń pa mí ṣé wàá wọ kitchen ni oúnjẹ kó tó sùn ẹ ṣáà rọra ebi yẹn pa ṣé ṣáà rọra <laughs> ṣọ́ra àbúrò mi mi gbọ́dọ̀ máa èyí owó tó ń sẹ̀ǹdì owó ni ó dẹ̀ pé o lo need iPhone X èló náà ń tà. four fifty ni. Ah, lẹ́yọ̀kan àbí mélòó. lẹ́yọ̀kan. ọ̀ọ́ oh, oh. oh, sweet ah, ẹ ṣe. bí ìpẹ̀lẹ́ báwo dẹ ni ṣo ṣáà wà òkè. bébì mi ọ̀rẹ́ mi tí mo sọ ọ̀rọ̀ ẹ̀ fún ẹ ni. kí ni ìṣòro tiwọn. ẹ kó tó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni kó fẹ́ gba ṣọ́ọ̀bù. all right. so ṣọ́ọ̀bù yẹn kẹ̀rẹ̀ rí a máa kọ́kọ́ sanwó ṣọ́ọ̀bù yẹn a máa ra ọjà sínú ẹ̀. Oh, ok bí èlò. gbogbo ẹ five million. Ah! <laughs> wọ́n ní five million ló five million àbúrò mi ti sẹ́ẹ̀dì twenty million mo ń bọ̀ fún mi lákàtúntà nọ́mbà ẹ̀. ẹ ṣe two zero mm-hmm. five five five all right nine zero all right one seven four. okay <laughs> ọmọ ọmọ rẹ bíi custard. ẹ ṣe go ẹ ṣe. <laughs> wàá ti rà ah ẹ ṣe gan. ah thank you darling. ma má máa dúpẹ́ lọ́wọ́ ẹ má máa dúpẹ́ lọ́wọ́ wa àwọn oore tó yẹ káwa ṣe ni eh, bébì tó bá tó bíi la mo máa travel kó bá mi gba nọ́mbà ọ̀rẹ́ kó sẹ̀ǹdẹ̀ sí mi. e jẹ́ kí èmi kúkú fún yín ní mi gbà yẹn. wá fún mi direct ṣòro rẹ̀ yìí mo láìkọ́ mọ understand nǹkan tó ń tà láti ṣe ni pé ojú àwo làwo fi ń gbọ́ bẹ́ẹ̀. <laughs> ẹ bá mi tẹ̀ síbẹ̀. mo mọ̀ pa gẹ́ẹ̀lì tó máa mọ ẹ ó máa wà lórí ìkúnlẹ̀ báyìí. all right baby báwo dẹ ni kò sí wàhálà tá a bá ti kúrò ń kò ju kinní yẹn fún mi kò yẹ. ah stop it i like it oh god i don't stop it. Oh. yìí la máa jẹ ká tó jọ. ọpẹ́lọpẹ́ àbúrò mi tọ́lọ́ máa máa bùkún ṣẹ́rí tí owó yìí tá a bá ná nǹkan burúkú ni kí ọlọ́run má fi kú pa àbúrò mi ní amẹ́ríkà because tí nǹkan bá ṣe nǹkan ti ṣe yín o ọlọ́run ò ní jẹ́ nǹkan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe é o ẹmu nǹkan ẹmu nǹkan sí mi lọ́rùn ẹ gbé gbogbo ìṣòro yín tọ̀ mi wá kàbá yín sọ̀rọ̀ ìṣòro ayé yín owó wà lọ́wọ́ tiwa ni àwọn ò ń bá wọn bọ̀ bá wọn bọ̀ yẹn ẹ mọ̀ máa gbọ́ o oh, you are proud in <laughs> ọmọ kàtá ọmọ kàtá. Ah. Hmm. mo máa ń gbádùn ẹ̀ gan-an èèyàn gidi ní ẹ̀. ìwọ gan-an ò ní kú kékeré lágbára Ọlọ́run ikú ò tiẹ̀ lè wá pa ẹ́ ikú ò gbọ́dọ̀ pa wá báyìí <laughs> nígbà tá a ká àjẹbí ikú ikú ṣe máa dọ̀dọ̀ tiwa ikú máa wọ́n tá máa máa lọ ọ̀dọ̀ wọn ẹ̀kọ́ tí èèyàn bá kú lásìkò yìí wọ́n á tún náwó níbi òkú èèyàn so èèyàn á máa fọ mẹ́nu lọ́nà rẹ̀ pé òòdẹ̀ jáyé òòdẹ̀ jáyé ẹ bá mi náwó ẹ bá mi náwó ẹ bá mi náwó ẹ bá mi náwó. ẹ̀yin tèmi ẹ má mà. ọmọ mi tó sùn mo drop ó ga ṣẹ́wà pa. máma tó fẹ́ ṣá ẹrù ẹni ah, ọmọ mi tó ṣá ah, ọmọ mi. ṣé wọ́n máa wọ̀ rí sí ẹ máa ṣayé títí ẹ máa ṣayé àjókò pẹ́ẹ̀tì máa wọ̀ rí òjò òjò òjò òjò gàjílélé máa wọ̀ rí èmi máa jókòó. sórí àwọn ọmọ tó kó wá lọ́tẹ̀ yìí especially eléyìí tó ń wò yìí mi mọ nǹkan tí mo lè fi qualify. èmi mo ń jẹ ọmọ nǹkan tó máa ń jẹ mi lè gbèsà fún ẹ. ó bá mi ṣeré débi wípé mi ìrántí ilé bọ̀ fún nǹkan tó ṣe yẹn mo ti promise ẹ̀ ní g-wagon Oh, congratulations. Owó àbúrò mi ni àbújí làbúrò kò sí kẹ̀kẹ́ àbúrò mi lè ṣe jù. Ọlọ́run dídì fi àwa kan sínú fámìlì tó jẹ́ ká máa bá àwọn tó bá lówó nínú fámìlì náwó. Àbúrò mi lówó. Ọlọ́run wa ní gàjí ó yá máa lọ bá náwó. Má bá ná jágbajàgba owó. Mo bá mọ̀ pé bóun náwó. Range sport èyí máa fún látòwò gàjí. Kí ló fẹ́? Kí ló fẹ́? nǹkan ọmọ mi nǹkan bá ti fún mi náà ni o ṣáà mọ̀. ee barman ah. ọmọ yìí ti ríṣẹ́ sílé epo ṣé èmi kàn mò ń sọ fún àmánijà yín bí lọ mú goldberg wá fún ìyá yín. ọ̀gbẹ́ni má yẹ fún apẹ o. ẹ̀yin madam ṣe rí mo fẹ́ correct yín fún kankan. já mi sí. ẹ má kàn máa pe gàjí lásán gàjí tó fowó ṣáà ọlọ́run jẹ́ kẹ́ ṣe mí léṣe tẹ bá ti ń sàmì orí mi máa ń wú ni àwọn prouding people. àbúrò mi sórí ibi tí mo gbé ẹ wá is a lovely place wàá enjoy gbogbo nǹkan tó ń ṣe ń bí sórí mi báyìí wọ́n ń ta pepper soup kan mo kàn fẹ́ kó o ní taste ẹ̀ wò ni o ní macaroni wa o ní ṣu wa èyí tó bá ti fẹ́ ni kò kàn sọ fún mi kí mi dẹ́ ọbẹ̀ ọ̀dà ẹ̀ wọlé kí lẹ̀ ń sọ bọ̀dá mi ẹ̀ ń sọ̀rọ̀ nípa ayé pẹpẹ súpù kan bọ̀dá mi kété gbogbo lè mi ò ní ìdí ilé yẹn ọ̀gọ́ ló wà very very important sí mi ẹ̀jọ̀ láti sànà tó mi sọ fún yín pé tẹ́ mú mi lọ sílé mi ẹ̀kọ́ ẹ̀ mú mi lọ kí ló ń ṣẹlẹ̀ náà. sori wo ló ń sọ pé ò ní ìdí ẹ mímọ̀ pé ò ní ìdí ẹ because mo mọ oore tó pẹpẹ súpù yẹn máa ṣe nínú ayé ẹ sori nípa ti ilé tó dẹ̀ ń sọ yìí náà kò ṣe pé mi fẹ́ mú ẹ lọ síbẹ̀ ẹni tí kì í bẹ̀ wà lọ́wọ́ ẹ kò sí around wọ́n lọ ṣiṣẹ́ lọ́jọ́ ọ̀tọ́jọ́ tó wá ní pé kí wọ́n á gba kí lọ́wọ́ òun èmi busy so reason yẹn màá mú ẹ lọkàn fọkànra balẹ̀ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ ká lọ wá nǹkan tó tó tutù ká dẹ̀ dà sí chest kò yẹ ẹ bébì mi. ọ̀dà ẹ eh. ọ̀dà mi èmi nìkan tán. Ah, mo ti ní kó má máa dúpẹ́ àwọn ọpẹ́ tó ń dú. Hey, God bless you. Àbúrò mi, eh? kí la wà fúnra wa fún? Mímu pọ̀pọ̀ tó báyìí o. Mímu pọ̀pọ̀ tó báyìí bọ̀dá mi. Eh, mo náwó gan ni. Eh? Mo náwó gan ni. Ó tún àìdìdì. Wo wọ́n nǹkan tí mo ṣe fún ẹ. mo rí bọ̀dá mi. ọmọ ìyá mi ò lè ṣerú ẹ. láíláí. Ah. tí n bá ṣe fún ẹ ta ló fẹ́ ṣe. hello sir ṣẹ́rí àwọn olórí burúkú tí mo sọ fún yín yẹn wọ́n ti wà ní sáìtì yín báyìí báyìí báyìí báyìí báyìí. àníkẹ́ máa bọ̀ ń sin wọ́n ti wà ń bẹ̀ tètè máa bọ̀. all right all right ẹ má pẹ́ o ẹ má pẹ́ o kó má lọ lọ́kẹ́ ah, ah. thank you so much i'm so grateful. thank you. You know, I should go. I should, I should. god bless you. Ah, eh? what is happening here engineer. ṣé o gbọ́ ọ̀pá tí mò ń gbọ́ is true ẹ kò sí lílì sí kankan bí ọ sọ pé àwọn fẹ́ wá yá ọparun. ọparun for what. ṣe information ti mo bọ́ right ah, what i need to do here. sorry please please what's going on here. what's going on nínú ilé nílé ọkọ tèmi. are you for real. <laughs> ilé ọkọ títí. so ọparun tí mo fi ń ṣe kinní sí ọfẹ wọlé mọ́ mi lórí àbí àfẹ ta lé mọ́ mi lórí dúró náà torí Ọlọ́run i don't understand kí ló ń ṣẹlẹ̀ bí are you okay làtọ. ẹ jọ kí ni kí ni kọjá mo fọ ah, mo fọ ẹyin ẹ má bínú sa ẹ má bínú sa ẹ ṣe máa bá mi bẹ̀ wọ́n. kí ni kí ni fẹ́ bẹ́ẹ̀ kí ló ń bẹ̀ mí fún fẹ́ ta lé mọ́ mi lórí. ẹ máa jẹ́wọ́. ó yá mò ń gbọ́ ẹ. ṣe gíga àjì tó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n ó sọ pé àbúrò ẹ̀ pé òun bá kọ́lé ó wá bá mi pàdé àpòpọ̀ wípé kí n máa parọ́. ẹ gbà mí dúró kí ni kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ. bọ́lá ah, ah, kí ló sọ sí. ẹ bẹ́ẹ̀ ni. ẹ eh, bọ́lá mi. Eh? ó ti ẹ̀dá sórí <laughs> èmi ò mọ èmi ò mọ pé lè báyìí ní ẹ̀. <laughs> wọ́n sọ fún mi náà wọ́n lò mọ sẹ́yìn iṣẹ́ èmi mo kàn sọ fọ́kọ mi kó jẹ́ ka friend trial eléyìí ló fẹ́ ṣe àbí sórí gbogbo yín gbogbo yín ẹ̀wọ̀n báyìí lè máa kú sí ìwọ náà kúkú mọ ọmọ kọ́kọ́ mi ọmọ bẹ́ẹ̀ rìtáyà kan nìyẹn wo níta bá fojú rí ẹ̀mí yẹn á fẹ́ gbọ̀n. no ah! it's not like that o o. Um, baby, mom still got here for Milan. Really? Mm-hmm. And? Mm-hmm. Mm-hmm. You know so? Yeah, only came back here. Hmm. so màmí wa ń pè é sí wọn pé mi. ṣó ti ń jowú nìyẹn ṣé mo pé mo ń tèmi lọ́lọ́ jẹ́ so wọ́n ní pé kíní kan ti ń tutù Chicago oníbọ̀ tó ti yẹ́lì jù náà ah. ẹ̀jẹ̀ ń gba ọmọ fẹ́ wá rí àwọn so wọ́n sọ fún wọn pé títí next month lágbára ọlọ àwọn arí wọn because iṣẹ́ mi ò gbà mí láyé ah, kó má lọ mí ìsinmi lójú yìí pé kò má ti lọ. why now má lọ síbi iṣẹ́ ẹ̀. iṣẹ́. ibi ni mo ti ń rí owó now pé mo kó wa very very important sí mi ṣé mi náà wà very important náà. oye mo rò kankan very soon i want to venture into business. okay. ṣorí owó tá a make ní ìyá bàbá wa everything gbogbo yẹn acknowledges that. yeah. bọ́tà bá sọ pé kéèyàn ní owó lọ́wọ́ they have to venture into business Oh, ṣí owó kò dẹ̀ rí owó hmm. and by that time i can set to help only one business kò dẹ̀ ní láti stress ara rẹ̀. I bá tó tẹ̀ mí o náà kọ́ ọ. yeah because it's a all the time. mo láì do. yìí. <laughs> ṣé de. ó ta dára. ó láì kàtà bá. rárá bèbè ókè mo ti délé ìsìn yà mo máa pè é jẹ́ mo lè lọ lọ jẹun ó ti rẹ̀ mí okay darling love you <laughs> bye yeah. Do you have a great time? Yeah, okay, thank you so much. Bye, Kiwon. Ah! So, you're Oh my God! <laughs> mi have a pé Yorùbá I'm not being no no it's okay. ẹ̀rọ <laughs> gba tí mo request for Uber you, ò orúkọ orúkọ tí English No, more in yeah I just had to use that name my name is Malik. hey yeah Malik uh, my name is Abimbola. Abimbola nice to meet you. same yes. Yeah, she yeah it. do no mind having your number we could just talk from time to time. okay no problem yeah. okay. okay. <laughs> yeah, that's my number. All right, thanks. I'll keep in touch. Yeah, anyone wonderful day. You too. Bye. Good morning, darling. Ah, my night was fine. Wow, okay. Already, rẹ̀ mí I'm going to mo kàn nítorí ní kókó fún mi massage. Jẹ́ mo ṣe máa fún mi oògùn massage yẹn tó máa tẹ̀ mí láti gbogbo ẹ̀. Àìmọ̀ nǹkan mèsì. Ó ti rí tó wà yẹn ọlọ́run. Láyé kí n máa bọ̀ nísìnyí kí wọ́n bẹ̀rẹ̀. Mo kí màá gbé kọ́ọ̀lù. <laughs> ìgbà kan mi nìkan kó wa níbàárà mi mi ò ní lè lọ bọ̀ ó ṣáà máa ṣe tí mẹ́rin máa ń tí òkè gbé nínú mọ́ fẹ́ wọlé padà mo ti mọ̀ kí mo ti tóbi ìwọ náà ló bọ́ mi yó mo lọ mú ṣáì súnmọ́ tí mo wáyọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fẹ́ lọ mú mi dẹ̀hùn àánú ni mo pàlọ́ fẹ́ má bọ̀ yìí kí ló wé strain náà ọ̀rọ̀ kan mi. bí o lè tayà ni ó lọ síbi iṣẹ́ ó lọ ṣe night ó dé tó yẹ kó máa sùn wọ́n ló tún receive call ló dé kò kí ń sún ẹni. lẹ́nu máa fi ṣàlọ́ kò ní sí ṣé fi sára kú. ọ̀bọ tó tiẹ̀ máa ń pè ìgò Mr Loverboy ẹ jẹ́ ká tiẹ̀ mí tiẹ̀ e. ó ṣe wáyé máa gbowó rí ẹ̀ o máa gbowó lọ́wọ́ ẹ̀ sọ fún un tó ti gbọ́. mo máa mí tiẹ̀ tó bá yára bọ́bọ́ ni. ṣó fine. mo fún àná náà mi yàpò ó tọ́jú mi ó sì gbọ́. ok yẹn náà nice mm. ṣáàjì kí mi meet kí n gbowó lọ́wọ́ wọn. ó ti bọ̀ mí bá tún ìbọn wọn ń bọ̀ tètè meet wọn náà. ẹ bẹ́ẹ̀ wọ́n ní níbi two weeks time. jẹ́ kí n tètè máa lọ ibi iṣẹ́ àárọ̀ ọlọ́jà bọ́sọ̀ mọ̀ kọ́sọ́ rí fóònù èyí máa sì zè mí lọ́wọ́ kò tí ì ráyè sùn kí ló dé náà <gasps> olùkọ́ṣẹ́ láì ṣe business center sùn yá sùn yá sùn sùn sùn sùn kí n máa wọ̀ ẹ́ sìn sùn sùn. àtọ́fẹ́ kí n máa bẹ báwo àìsàn ọmọ ẹja rẹ máa wọlé máa wọlé. ó dáná fún ẹwọ. sùn bẹ́ẹ̀ sùn take care. báwo jẹ́ sùn. Oh, Sharon, baby. Sharon, baby. Sharon. No, Sharon. Tó bá fẹ́ wá ní weekend, ó ń láti jẹ́ kí n mọ̀ ọ́n sì ń máa wá. No, no, Sharon. Ó yẹ kó mọ̀ pé mi kàn dédé láìkọ̀ kàn dédé just call me kí n má mọ̀ kó fẹ́ wá. You know I'm a busy guy. Yeah. Sharon, if you are coming on Friday, let me know. I have to plan myself. No, kò any way tó fẹ́ kí n gbé lọ But you have to let me know you're coming this weekend. Sharon. Wait, Sharon, I'll call you back now. I'll call you back now, now, now, okay? Few minutes, I'll call you back. Abímbọ́lá mi. Uh, Abímbọ́lá, mo ti ń pe fóònù látẹ̀kọ́ náà mo ń bọ̀ weekend. Abímbọ́lá tèmi nìkan hmm? Abímbọ́lá ìwọ náà mọ̀ pé tí ò bá sí nínú live kò sèmi rárá gbogbo nǹkan ló wà nílé everything wà nílé you come mm, that's my baby <laughs> all right love okay I'll see you. mo láti pèsè àrùn pé mi sí lára lọ kọ́ Hello? Yeah, hi. Come on. See, see, would you stop calling, please? I've told you that. Listen, I, I appreciate the fact that you love me, and, that, and that's good to hear. But I'm not going to pretend to you. We can be friends, but anything far from that, I am not going to do it. Hold don't Stop making me, stop making me look like a bad person. Really? Okay, see, I'm gonna talk to you later. Thank you. Hey, Uncle Malik, mm-hmm. girl tó máa fi fún disturb yín ẹ̀kọ́ lílé. I'm telling you, mi ò rírọ́ ẹ̀ láyé mi kó bí ni kó máa dàyàn láàmú bẹ́ẹ̀ yẹn. Iye ẹ̀kọ́ test ẹ̀ o just once kẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ ṣe rí yín náà. Ah, are you kidding? Kí n test ẹ̀ o? Ẹni tí mi ò tí mi ò love and I should be having some that's pretense. Mi ò fẹ́ jẹ nǹkan oníkìlọ́ máa fi ọrùn mú. No, I don't do that. I don't do that kí n máa test ẹ̀ ó jọ bẹ́ẹ̀ débi ọ̀ṣẹ́ máa ń tẹ̀sí wọn kiri nìyẹn o kàn ń kí ọ̀pá ìbọn anywhere so anywhere bẹ̀lẹ̀ fèsì wàá kí bọ ògiri tó níjà lọ lọ́jọ́ kan orí àpè ọgbẹ́ni wọ mọ́tò jọ. bẹ́ẹ̀ lè change. Yeah, Malik. Hi. <laughs> yeah, báwo ni? Oh, okay. Oh. I'm fine. Ṣé kò wá first week wá síbí báyìí? Àtọ̀ uh, ah, what do I offer you? What do you care for? I'm okay, I'm fine. No, for the first time, tó wá sílé mi, o gbọ́dọ̀ jẹun. Feel free! No, seriously, I'm free. I don't just feel like taking anything. I'm okay. Okay, okay. Mom, oh. You have to take some time. Oh, yeah. Thanks. Yeah, I think so. It's okay. Yeah. Mm. So, um, Uncle Scott. It's fine. No one in Maryland is here. Oh, really? That's good. Thanks. You're welcome. So tell me what um the business work how's it been? I'm in loss. ẹ̀yin kọ́ni wọ́n ń gbéyàn lábẹ́rẹ́ pákó mi nàìjíríà abẹ́rẹ́ mi náà kí wọ́n máa ń lọ abẹ́rẹ́ bẹ́ẹ̀ bí <laughs> ah, <laughs> um, my woman. Mm-hmm. <laughs> um, let me see. Coming soon. Um, Coming soon. Yeah, a ṣì ń wojú Ọlọ́run. Kọ́lọ́run fún wa ní ìtòlá àlùbáríkà. àmì ohun àlejò àti ìtura ti jẹun náà jẹ́ kí n bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì kankan kó wà létò lè jẹ́ o. eléyìí náà ti wà ó kẹ́ torí um, mi kì í ṣe ẹni tó mọ ọmọ tí mo for you I can. Ah, lọ sí tajútajú iná ti tó so <laughs> catch up with something else <laughs> later. kí ló pè sí. <laughs> tajútajú. it's so funny. uh. Thank you.

wọn ti ẹ gbọ́dọ̀ gbé because tí n bá gbé má bá fún àwọn àjẹjọ Yeah. jẹun kan you understand. I don't know if you must celebrate kid. So please go out now. Dad, I don't even know for real. Miguel's is here. Ah. Come. Get in, Jimmy. Get in, Jimmy. What's it, what's it, man? Flora. My friend, uh, and brother. I'm Richard. Yeah, my name is Abimbala. Wow, so good to see you. Thank you. Finally, finally. Being born bímbọ ọ̀ọ́ni sùn bọ́ọ̀lù jẹun bímbọ bímbọ kí ló ṣe yẹn. Ah, yeah thank you na very good friend happy birthday um, malik malik abẹ́kẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ́sẹ̀ gbà. oh when is your birthday. april four. okay before then ma ma get any confusion don't worry. <laughs> Good Ramadan, get us something to drink. The celebration can start now, right here. And then after. Excuse me. Persegue muito porrado. Isso aí pode não. Thank you for coming. Hum, hum, o Gal, Pix do ramal. mo sọ fún ẹ ọmọ yẹn ó nífẹ̀ẹ́ mi ó tọ́jú mi gan ọlọ́run. ó ti rí ìjápọ̀ tó ìwọ nìkan tán àwọn gold yìí lovely gan-an. Ah, òun náà mú láìkí jù mí ó wà ń bẹ paaro. sọmọ kan eléyìí fine but tó bá yẹ pé mi ni pé pífẹ́ tó wà lọ́rùn ju eléyìí. eléyìí máa kọ́ máa wọ ṣeré. irọ́ mm-hmm. máa máa wọ ṣeré. Ah, ó ṣe àwọn pati kàfáyà yẹn. Eh tí n bá wọlé bá. má gbà wọn pe yes ọ̀rẹ́ mi ah. ọ̀rẹ́ mi ti ara. ẹ ṣáà bá a ṣe ń ṣe. <laughs> ọ̀rẹ́ mi jẹ́ kí mi mẹ́lẹ̀ yìí nà jẹ́ kí n mẹ́yọ̀ kù. má ṣe bẹ́ẹ̀ bá fẹ́ nípa tí àgbẹ̀fẹ́ jáde tó fẹ́ fẹ́ wá ya. babes why now kódà àbí ọpẹ sí na má pè mí lọ́lẹ̀ bẹẹ. tówó ẹ bá dé má pe pàdí yẹn lọ́lẹ̀ ẹ ti ń pè mí lọ́lẹ̀ nìyẹn kò dẹ̀ dá bẹ́ẹ̀ o jẹ́ kí n tiẹ̀ mú dádì sí mo wọ eléyìí ò ní wọ ah, jẹ́ kí n lé lè mú àwọn kò dára. Mm. mo wọn náà but ẹ o eh, o oh, oh, fine o ò lè fún mi but mo lè yá àbí. no no no wahala so gba wọn ni wọn ń bọ̀ wá báyìí. ah saturday dey wrong in the next two weeks. Yeah. two weeks mm. time. o ti dé tán. i know even go to bá dé gan-an ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó lọ máa gbé e jáde máa lọ gbé wá ṣe shopping ṣe sneakers tó dìbò fún yẹn. sneakers yẹn náà ni. ara ti eh, mi. de wo pé wọ́n kí n kí wọn. Oh, mo pe n ten minutes ago kò gbé eh. fóònù ah, ṣáà kò business man ni. ṣáà fún mi. kí tètè ṣe prayer fún ọ pé ẹ kú ẹ ṣe gan-an tẹ́ ń tọ́jú mi o. Ah, ọ̀rẹ́ mi ti wá yàtọ̀ gan-an. Ah, but o ti ń tóbi o o ti ń tóbi o. ó ti ẹ̀ ẹ́. Eh waist trainer níbo níbo ra waist trainer ọjọ́ yẹn nu. wọ́n dà fún ni ìjọba mi ò lè kó máa fún mi lówó máa tẹ́sí owó sínú àkáǹtì size tí wọ́n máa small small small rẹ̀ small rẹ̀ wọ́n rẹ̀. owó ti lóò fún mi. má bínú ọ̀rẹ́ mi lè rí fún mi. mo mo ṣáà lè ya àdì. agbára ọ̀nà o lè ya ọ̀rẹ́ mi ni ẹ̀ ọ̀rẹ́ mi wọ́n lè ya o lè ya. ayé ti bẹ̀rẹ̀ sí ẹ̀ Okay there. All right, dear. Uh, just book it. Mo bọ̀ máa rí ẹ́ nísìnyí, mo bọ̀. Baby. Yes. Oh, ah, oh my God. You see, you got him sọ fún ẹ here. tó o bá ti wá sí nípa ó yẹ kó o máa mọ nǹkan tó wà nílé tàbí nǹkan tí o bá sí nílé wá ti ra síbẹ̀. wàhálà táyì ṣì wà ní lọ sí walmart tó wà ní alọ́gẹ́t. o ò fẹ́ o mo ṣe dáná tiẹ̀ o oh. mọ̀ because wọ́n máa tó ń lọ yìí kò sí anything ti àwọn kan Africa tó jẹ́ pé oúnjẹ kíní bẹ̀ kó wà ok yẹ o tó bá dé Publix yẹn the other store tó wà ní other side yẹn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ jìnnà náà. oh babe drive there ibẹ̀ yẹn gbọ́n ló pè é tó bá lọ sí Walmart ẹ̀ kò sí nǹkan bẹ̀rẹ̀. Yeah, yeah, yeah, yeah, yeah. Mommy's Bye bye. See you soon. All right, baby. Bye. Mm. Drive safe, okay? Yeah. Kí ni mo ṣe mọ yín báyìí? Báwo ló ṣe máa pè mí? Ṣé kò mọ̀ pé bí mo wà lè ní? Ẹni ìgbé ìjà wọn padà. Oh baby. <laughs> no, má bínú ọwọ́ mi ló kàn tẹ́kì ní fóònù yẹn. What's <laughs> Sharon, baby. Where you dey? Okay. Okay, mo Eh, my wá be my wá be, but not now. All right, eh. <laughs> Damn. Tiẹ̀ ló Eh? Tó lórí wà nílé. Lọ́n pín gbà tó lórí wà Oh, serious. Mm bèbí mi mo ní kó fẹ́ mi mo ní kó fún mi ní kó dìrẹ́ bò wá fẹ́ má gbé mi wọ́ra. kí nìkan tí mo lè ṣe fún ẹ tó lè really múnú ẹ dùn that each time tó bá ti ro you be like oh my god this guy did this to me something good. fine wálé bá mi get bí i ó ti straight down to my twelve kí ló Yeah. Very fine. I Like, are you alright? I'm okay. <laughs> Mind Jerry. maybe I would have suggested that um, we go somewhere, you know, nice and then have a good time. It's all good. I just want to let you know that. Um, I think this was really a friendship, like, like a relationship, because I, I, I love you. I know I do. So àti ọ̀dọ̀. Ah, Malik má bínú kò lè bọ́ mo ràn tí mò ń fẹ́ náà tó bá tẹ ètí rí o ṣáà máa gbọ́ pẹ́ mo ní ràn mò ń fẹ́ so so sorry. No, it's okay. I'm just it's just good that I let it out so I, I don't keep. I don't keep hurting um, mm. myself with the feeling without um, mm. letting it out, so it's fine. It's cool, no problem. Hmm. Eh, ẹ ní oríṣiríṣi rírì social media kì í ṣe ṣógun láyé ni. ooo ah, irun iṣẹ́ ìdẹ́gbà ń ṣá ooo ah, ah, iṣẹ́ ìtẹ̀jú sún mi kí n ti iṣẹ́ gidi. You know the Brother Malik, wetin do you? So, you can understand. Òtútù ìfẹ́ ni kò jẹ́ kí n bá a. Òtútù ìfẹ́. I'm so in love with this girl. I'm like, I don't know. Gbogbo nǹkan tí mo mọ̀ ní. Ojú táwọn ọmọ tó ń ní lórí táwọn obìnrin máa ń fi wà á dùn. Bọ́ọ̀ bí ṣe wọ́n kọ́ ṣe nìyí, wọ́n kọ́ ṣàkọ́. Torí tó bá sáré gbàǹsà, kó má chip abànà àbá ti mọ nǹkan tí mò ń ṣe mọ nǹkan náà. ó ti ti yín máa pọ̀ jù àyà mi kó wálé ó ti ti yín máa pọ̀ jù àyà mi kó wálé o you be fine. ìgbà ṣe nǹkan tó ń ṣe mí mú mọ nǹkan tí mo lè ṣe fún ẹ sọ̀rọ̀ ṣé nǹkan tí mo ṣe ní ẹ ṣé àwọn ọmọ ẹrọ àwọn ọmọ ọjà mo kiri lẹ́yìn wọn máa wọ́n bí. I understand. Sure ee yéèbá ọmọ lórí ẹ yéèbá. it is years for me kí ìsèré tọ̀nà gbóyè tọ̀nà tọ̀nà. tani bá wọn lè sọ like picture obìnrin kọ́ lọ́ka ló like picture lórí Instagram. ẹyin ìrọ̀lẹ́ mi. kí ló ń ṣe nínú nínú ṣé o ti fẹ́ máa jẹ́ òpè láwọn ọmọ Instagram mi. bẹ́ẹ̀ ni wàá jọ owó wàá lọ́wọ́ náà nǹkan. ọ̀nà àti jù sórí gbogbo àwọn ọmọ tó i don't even like their own pictures I don't even like picture mi. ọ ọ ti pọ̀ to. mo kí ni fẹ́ ṣe sí kristu mo ṣe sí ní jọba <laughs> ọkùnrin. oh my god babe you ma love Mm-hmm. Thank Ọlátayọ̀ ni mo ti ń pè láti nǹkan kò gbé kọ́ ìmọ̀ nǹkan tó dé. Ó lè busy of course. He's gonna pick you call and àbí tó bá rí mi school máa return call. No, time tí mo máa ń pè lélẹ̀ ó mọ̀ pé màá pè òun so I don't know mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. I'm sure I'm sure it's why I might be busy with one or two other things. Busy. Like you don't want to be home all alone. I'm your Nisha, is it? yeah, I'm used to it. So. so, but if you don't want to be all alone in the house, Emil, maybe mm-hmm. I suggest maybe you should just go have a change of clothes and uh, we just go for a drink and I'll bring you back later. Okay, you want me to bad? I'm thinking you shouldn't be bored, you know. <laughs> okay, no problem. I'll be back. I'll wait for you. Okay. àná ti lọ ó pè ní ìtútún lọ ó pọ̀la ta ló mọlẹ̀ tó máa mọ́ lọ́la. ta ló mọlẹ̀ tó máa mọ́ lọ́la. Bèbí mi, mo ní kò fẹ́ mi, mo ní kò fún mi ní kò dì rẹ̀, mo wá fẹ́ máa gbé mi wọ́n rẹ̀ ọ̀nà ti lọ ó gbègbè òbí tuntun lọ ó gbọ̀la ta ló mọlẹ̀ tó bá mọ́ lọ́la ta ló mọlẹ̀ tó bá mọ́ lọ́la láyé. Bèbí mi, mo ní kò fẹ́ mi, mo ní kò fún mi ní kò jì rẹ̀, wọ́n fẹ́ máa gbé mi wọ́ra. Wọ́n fẹ́ máa gbé mi wọ́ra láyé. Galileo, Galileo, Galileo said nothing soft. His heart's yacht, and was he to my gentle, watching, watching for ya. The wicked are by lane Give me a mug, me a little happy. I ain't me. We had a lot good time together. Actually, she ń ṣe ń ṣe ló dàbí pé a it was fun all through. really yeah. oh that's good àwọn ọmọ mi my mo train hmm, ẹ̀yin not in ń yet? nìyẹn. it ni ìtumọ̀ yẹn gbà gbígbẹ́ kí ni. mo já náà wọn pẹ̀lú jẹ́ very calm person you know. So. Mm. calm person. Mm-hmm. ayé so afana after ìgbà tẹ jáde tẹ sọ̀rọ̀ àná ẹ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn. wọ́n ti mọ̀ ń ṣàlàyé fún ẹ nìyẹn we talk that learn and. And that was it was what? Talk. Who talk eh? Wetin concern me with you talk? Tite sójú ẹ̀ after àgbàtẹ́ jáde kí ló ṣẹlẹ̀ like Gbéwálé she normal you understand now? Come on, come on, why are you talking like that? Is that easy? You don't do that now, you take your time. You wọn rush obìnrin bring yẹn, it's a step after the other. With time, we'll get to that, we'll get to that level. But training train now wọ́n jẹ́ bí wọ́n ṣe ń ṣe ni I not the type really. ah olóhùn bó dá yóò máa lè jà ọ́ bí tí a kù àwọn bíbá ìkíni kan pẹ́ lè tán kì í ṣe kíní kan yóò máa sálẹ̀ last ni wọ́n mọ ké handwell mi ṣàṣàkó fún àpàlà. mi ṣe ẹjọ fẹ́ náà lóògùn ni why you talking like that. mama ah. mama kí ni bínú náà kọ Dr Pepe àtomi ló ń ṣiṣẹ́. tẹ́bí bá ń pa ẹ́ tó ń dánwò jẹ go there and then do all that. brother change o. ah change from what. to everything. who change help. abeg just change. ah. the change wey una do for abeg no make me talk. talk na wetin i no take concern. Adebimpe Adebimpe o ní láti understand. You a ní Bímbọ́ ò ní ráàyè ló weekend yìí rárá she's working adébíyẹ ojúlóge tèmi nìkan <laughs> you know I love you but ìwọ ló promise me anything tí bá fẹ́ wà máa ṣe fún mi right right so adébíyẹ mo fẹ́ rí ẹni weekend yìí sixty Bímbọ́ ti ní sí man. we have the whole house to ourselves. Yeah. You coming? That's my baby. That's my baby. Ha ha. I do not care. No, I tell you, I'll give you anything. Like, Mule, you're at me, but I can be the lower Mamulo. No, for real. Mo, Allah, my yard, are might be my you, I did Mamulo. <laughs> All right, man. All right, see you. Love you. <laughs> wow, good. Tó bá dẹ̀ wá wo Could get busy till any time bá wù. Wọ́n ló

requirement, granddad was some shit for one of So, how do you want to do I have my own key now. Oh, so? <laughs> yeah. <laughs> 我来猜哟。 ṣe ja ẹlẹ náà ni mo ṣe bẹ padà o change o ṣe anything o. kí ló fẹ́ kún kí ló ṣẹlẹ̀. okay ṣe sùúrù ṣe sùúrù I, don't. I don't know why you're crying. ìdókòwò fẹ́ sunkún bá ṣé o lè bá mi sọ̀rọ̀. kò ní máa bọ̀. through ọ̀rẹ́ mi Bímpé my best friend èèyàn tí mo gbà sílé ìwé mi ló fi ń ṣiṣẹ́ nílùú yìí ṣó lè bílíìfù pé mo lọ tọ́jú àti Bímpé mo ká ọkọ mi àti best friend mi lórí bed papọ̀ tó bá jẹ́ pẹ̀lú mi ni kò ní dùn mí tó bá jẹ́ pẹ̀lú mi ni kò ní dùn mí. <laughs> See, I think I, I understand how you feel. But really, let it go, my lord. Ẹni kan mọ́ sọ bí she'll be ọ̀bẹ ti ṣe go to fẹ́ So I, I think the best for you to do is just to be calm about it and, and move on with life. Nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. I'm, I'm okay. I'm okay. fine. Okay, girl. You know what? Let me rush. I'll be back to, you. to check on you. Okay? Please. Thank you. Thank you. látàrọ tó dé ń sunkún tó ń sunkún tó tó yìí ah, ọlọkùnrin ò lè tó yìí ni ah, ṣé ìwọ mọ̀ pé ọkùnrin ò ṣe gbé sáyà ni èjìká lèèyàn máa ń gbé wọn sí i tó wọn ti ṣe jẹkùjẹkù báyìí wọn máa kanra ayẹ wọn dànù ni ah, ó ti tó ọ̀rẹ́ mi tó sunkún tó ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ lọ́rùn bá wọn. Abímbọ́lá gbogbo ọ̀rọ̀ tí wà tíyàwó mi sọ pátá gbogbo ẹ̀ ni mo gbọ́ kí n tún bọ́ta jẹ́ kí n sọ kí ni fún ẹ ojú tó bá má bá ní kálẹ̀ ń tààrọ̀ ṣẹ̀pin ó máa ní láti take care easy ọlọ́run ti sọ wípé bọ̀bọ̀ yẹn ìwà àti ẹ̀ lè fẹ́ra tètè rẹ̀ lílẹ̀ ṣe break up eh? just try and take it easy mo dẹ̀ mọ̀ pé with time ọlọ́run máa rọ ọkọ ẹ̀ sí ẹ̀ ṣòtúgbọ́. uncle majek ọ̀rẹ́ mi my best friend àti fiancé ti tó má rò ó mọ́ sórí tó bá rò ó mo máa tún máa pa ẹlẹ́kùn sí ni má rò ó mọ́ má rò ó mọ́ ṣe ti gbọ́. Um, darling jọ ń torí ọlọ́run bá mi bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ pé kó take it easy ẹkún tó ń sùn yìí kò lè solve anything ẹ ń ṣe òtún gbọ́. thank you darling. <laughs> Just lie down. That's all you just, just relax yourself. Are you just gonna sleep, woman? Sorry. Sleep, relax yourself. tí expect rẹ ọjọ́ bá like seriously so ohun tí dead drunk. really. <laughs> telling you this is big opportunity simply what she dey say. Mutu, I had to help her into her room just lay her on the bed then cover her up cover her up and then mo ṣàpò òun kò dúró mo ṣàwọn room. títí to fi get her back to to my to just stay with her torí mi ò kàn lè déédéé feel like she's she's dead drunk. She, drugi on dawał. That's it. Link to into a room. No ejaculation. Are you crazy or something? Mo sọ fún your pé ọmọ And after into the room, we lay so sórí bẹ́ẹ̀ kó tiẹ̀ get ara back to back to her normal self. Also, sọ ẹja waiting. Ah, like seriously you are something sorry to say. Why tẹ̀sí mọ́mọ́ ṣe back? like big opportunity níbí just kí ọkọ tiẹ̀ test ẹ̀ wò wọ́ bẹ́ẹ̀ wo bí bẹ́ẹ̀ ṣe rí tọ́ bẹ́ẹ̀ wò you understand just once mi ni tètè wá láti jọjọ ìbí tètè ẹ̀. stop being stupid how will you take advantage of me. so I, ah, i'm supposed to take advantage of anto motio. oh wow ah, okay ah. okay I, I, I like i like what i do and, and i'm and i'm cool with it. Hey, we change, I swear. Oh, no, no, no. I this is dumb. Ah, oríṣi ah mo wá lọ. inú bí mi. ojú then expect to be for crying out loud why would I take advantage of her being drunk wow. Bíkọ́ mi báyìí. Bíkọ́ mi bọ́lá call me kò return call me. kò tí ì reply text message tí mo to send. ṣé ṣe mo ti lose ọ̀pọ̀ yẹn. Sophia, you're for because this is the girl I truly love wọn tí mo nífẹ̀ẹ́ sí kọ̀ọ̀kan lílé iná mara ẹni àwọn tí mo ṣe ń gbọ́ ọmọ tó mú abidjan láì lọ ọmọ yìí ni mo lọ wáì ṣé mo ti fọyọ̀ fọ báyìí ṣé mo ti fọ́nbù báyìí oh god please return my call now Bola. Malik wọn kàn ní kí wọn á dúpẹ́ lọ́wọ́ ẹ fún àdúró tì mí fún ìfẹ́ tó ní sí mi Ọlọ́run á nífẹ̀ẹ́ wọn náà torí ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n wọ́n máa sọ fún mi pé ò ní ṣe nǹkan fún mi ní alẹ́ ọjọ́ yìí mi ò ní believe it because àwọn ọkùnrin tó wà ń tà ń sìn yẹn tí wọ́n bá rí obìnrin níròpò tí mo wà wọ́n lè ṣe anything. Um, Thank you. Thanks for thanks for the compliment, but gbogbo àlàyé mi náà um, maybe you will look into my request and then just just give me a chance to prove my point, you know. Kí má kàn máa rìn, kí just <laughs> just think about it and I don't know, but. Malik will understand. Kò tún but. I can't for now because nǹkan tí Ọlátayọ̀ ṣe fún mi ó dùn mí ó dùn mí lẹ́dàá Ọlátayọ̀ àti best friend mi èèyàn tí mo gbà sílé ah, mi ò tiẹ̀ lè go into any relationship for now because wọ́n ní inú èsì sì kì í jóyàn lẹ́ẹ̀mejì so ma better I, I don't know, but maybe for now, but I can't. Maybe later, I don't know. I understand you, but Tabaniki, Adijuki, èèyàn burúkú fi kọjá téèyàn rere gan máa fi lọ ànímọ̀ besides i am not him I'm, i'm a different person entirely I, i came with a good heart because i truly want well for you so. mm, but we are ṣe for many times. it's okay um, if you need to take your time, no problem. Just take your time. I'm, Mama, I'll be anytime you're ready to say yes. I'm gonna be here. So let me get you something to drink. Okay, thank you. Thank you. Ọlátayọ̀, ṣé o rí kí ló fẹ́ sọ bọ́sọ̀ pé tí ń pè mí tí ní ìyàgò ẹ̀ ṣe lèmi náà lórí. ṣùgbọ́n ọ̀nà lórí aṣọ́rọ̀ ni àtìgbà tí sì ni um, bímọ ti ṣẹlẹ̀ àgbẹ̀ àtijọ́ ìlú ti change sí ilé ti gbé kọ́ mi mọ́ èmi máa ń ní adébíyẹ ìfẹ́ ọkùnrin. èmi ò mẹ́rì the only baby tí mo ní nínú life mi the only baby in my life Abímbọ́lá ló ń jẹ́ bẹ́ẹ̀ not adébíyẹ. anyways mo ti dé sí ẹ lọ́rùn mo ní kí wàá sọ fún yín ni mo ti lóyún ó kó rírè rẹ̀ lọ mọ́. <laughs> o ti lóyún. agbára Ọlọ́run ti lóyún. wow congrats. ẹ ṣe bébì. wow ta ló wá lóyún. Ah, ìwọ ni of course. no ó dà pọ̀ wá òkè. beg mr man if na play abeg make you stop am. ṣé mi nìkan mo jẹ́ o ò fi òpin o lè ti oyún mọ́ mi lọ́rùn. èmi fẹ́ ti oyún mọ́ ẹ lọ́rùn. ta ló ní báàgì. ṣé ìwọ ṣẹ́fọ́ ló ń jọ ẹsẹ̀ chance náà wọ́n tún àti sọ̀rọ̀. no mo ń tún àti sọ̀rọ̀ ni pé kò help show sórí ẹ pẹ ṣá ṣó o nọ́mà ṣó o gbádùn ṣáà rẹ̀ ń yá táwọn bá wí. ó máa bá mi wí kẹ́ ẹ ẹjọ́ ẹgbà mi ẹ o tẹ́lẹ̀ wà nílé mi ẹgbà ẹgbà ní ẹ̀là àjà. nínú ilé tí mo máa ń wá every time. ẹ. tí bá tiẹ̀ máa gbóyún ẹ̀. ṣé tí mo máa gbóyún lọ́wọ́ ẹ̀ lélẹ̀. ọ̀ mọ̀ bá tẹ̀lé tẹ̀lé orí mi bẹ́ẹ̀ mi kò fọlọ́ fún mi mọ̀. ṣé mi ò mọ lọ́ta mà wá ṣiṣọ́ mọ lọ́ta fún ẹ lẹ́nu. mà á ṣiṣọ́ mọ lọ́ta fún ẹ lẹ́nu yìí. ẹ gbà mí ẹ má bínú ẹ kàn máa lọ ni. kí máa lọ ibi lọ́yẹ̀ kí n lọ pẹ̀lú ọmọ nínú mi. wíì wà á tún tún. you are coming back. Ah, ah. mo padà tọ̀ mo bàbá mi bẹ̀ sórí mo wà á kúrò nìkan ọ̀rọ̀ fèmí kí n láìkẹ́ ó ti máa wà too scary jù. ẹ mo ní kó jẹ́ ká wo yorùbá fíìmù lórí nẹ́ẹ̀tì àwọn yẹn tiẹ̀ máa ń entertain wa wọ́n á jẹ́ ká máa mọ bí lè ṣe rí a lè máa fi rántí ilé dáadáa àwọn fíìmù tó ń mọ́gbọ́n dání kò ń ṣàwọn ilé tọkàn ń bẹ̀rẹ̀ àwọn olórí látàárọ̀ tẹ́jẹ̀ kan ṣe ṣàràṣòro. Oh. Ah. wá ọ̀rẹ́ ta ló ń pè látàárọ̀ tó kọ ń pòṣe tó ń pòṣe tó gbé. ṣèbí adébíyànpé ni kí ló ń pè mí fún. kí ló fẹ́. a ló mọ̀ kù. hello. hello. yes kí ló fẹ́. Abímbọ́lá kọ́ ló ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀hẹ́ ṣé o rí i pé wèrè ni ọmọbìnrin ṣá no o ò tí ì rẹni sọ fún ẹ pé òun ṣe èrè gidi gan ni ìwọ o tún ní gut láti pe Abímbọ́lá láti gbogbo òṣì orí burúkú tó ṣe ẹ mo mọ ah, pé kò sẹ́ni tó lè ṣe mistake mo mọ̀ kí mo ṣe gbogbo yín jọba mi ẹ ṣe bá mi pẹ́ Bímbọ́ ẹ bá mi bẹ̀ Bímbọ́ ẹjọ́ nítorí ọlọ́ ẹjọ́ tuntun yìí pọ̀ kí lẹ́fẹ̀ẹ́ kì í ṣe ibi sọ́lá má ṣe báyìí fún mi. o ò fẹ́ bẹ̀ mo fẹ́ gbẹ́ni sọ jàre oríṣekúṣe olójú kòkòrò oníranù kí ló bá ń ṣẹ̀yìn èèyàn gọ́ṣá kí ló dé tí nǹkan tó jẹ́ pé nǹkan tí yóò kí ń tẹ́yìn lọ́rùn kó ní nǹkan ló máa ń ranjú wọ́n yín ẹ́ best friend ẹ ọ̀rẹ́ ẹ tímọ́tímọ́ o wá rọ́kùnrin gidi o rọ́kùnrin mi ó wá jẹ́ ọkọ rẹ̀ àlọ́ òlójú tì kó gbẹ́nu sọ̀hún ṣé o mọ̀ pé o gidi gan ṣá o inú mi tiẹ̀ dùn pé wọn náà admit ẹ̀ kó fọ́ọ̀mù wo jẹ́ kí n sọ fẹ́ má pe fóònù ìmọ̀ tó bá fẹ́ gbé pé o má pe Abímbọ́lá mọ́ o kó rọra fọmọlọ́mọlẹ́ o ó lò ṣe oníranú oníṣekúṣe gbẹ́nu sọ̀hún jàre kò sẹ́jọ́ lẹ́nu ẹ̀ òdẹ̀ kenneth idiot àwọn tó jáfó ọmọ mi lẹ́nu ẹlú ah, ah, ayé mi tèmi má bá mi o ọlọ́mọ ti ṣiṣẹ́ o mo ti tẹ́nu tútù. Can you imagine? àwọn èèyàn ya wèrè gan o. kí ló ló ṣòun. ó kàn sọ rọ́bìṣì lẹ́nu ni èèyàn fẹ́ bẹ́ẹ̀ ni èèyàn fẹ́ ṣe kinní kan kinní kan kinní kan. kí ni wọ̀ngàn tiẹ̀ gbé fún ó bá ti máa gbé mi fẹ́ bá gẹ̀yìn sọ̀rọ̀. mo kàn fẹ́ sọ tinú mi fún ni tó bá bí ẹ̀dá tó bá pè padà èpè ló máa gbà. bẹ́tà ah, lamẹ́ríkà àbọ̀dé ah, ah, jọ gbé fún àbọ̀dé ah, ayé mi tètè mi bá mi níbo mo fẹ́ lọ Táíwò Táíwò búbú oh my god ayé mi ayé bá wọn ti bọ́ sẹ́lú mọ́ ọ̀ká ẹjọ́ ẹgbẹ́ fóònù mi ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ mi ìṣèyàn báyìí ah, lóbùsọ lọ́gùdì yá ọ̀rẹ́ mi jọ torí ọlọ́ jọ mo ṣe mí pọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ah, ah, náà gbé fún ayé mi ta ni mo lè pè ibo ni mo fẹ́ lọ ta ni o jẹ́ ronú sí ọlọ́run mo ní mo lóyún yé mi yóò jẹ mí yóò jẹ mí. ìyá máa jẹ mí o. ẹ̀jẹ̀ mi kúkú sí mi bẹ́ẹ̀. ìkókó bẹ́ẹ̀ la. kó tiẹ̀ gbà mí kó ti gbà mí síṣẹ́. àti táyà wọn ò gbé fóònù Oh my, i need water <clears throat> oh my god my throat is dry ah, nínú to call tó my mommy. mi kárí mo lè gbé kárí feeling used but I'm still missing you and I can't see.